lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí dáfídì ti jọba lórí ísírẹ́lì nígbà náà ni ọba búburú kan jẹ tí ó sì mú àwọn ènìyàn náà ṣìnà ní fífi ọlọ́run òtítọ́ sílẹ̀ tí wọ́n sì sin ọlọ́run àìṣòótọ́ ọlọ́run sì rán èlíjà ó sì wí fún ọba yìí pé nítorí tí ẹ̀yin ṣe èyí ní kíkọ ọlọ́run òtítọ́ sílẹ̀ tí ẹ sì sin ọlọ́run àìṣòótọ́ òjò kì yóò rọ̀ fún àwọn ọdún kan ní ilẹ̀ yìí lẹ́yìn náà òjò ó dá ìyàn ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn náà eléyìí tí ó sì ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú láàrin wọn lẹ́yìn ọdún díẹ̀ ọlọ́run tún rán èlíjà sí ọba yìí fún rírọ̀ òjò sí ilẹ̀ náà elijah gbéra ó ń lọ bí ó ti ń lọ ọba yìí pàdé rẹ̀ lójú ọ̀nà ó sì wí fún un pé ìwọ olùyọ ìsírẹ́lì lẹ́nu bẹ́ẹ̀ ni elijah wí pé rárá o kì í ṣe èmi ṣùgbọ́n ìwọ àti àwọn ènìyàn rẹ ni olùyọ ìsírẹ́lì lẹ́nu lẹ́yìn ìgbà náà elijah wí fún ọba yìí pé ẹ jẹ́ kí a pàdé ní orí òkè kí ẹ képe ọlọ́run yín kí èmi náà sì képe ọlọ́run mi ọlọ́run òtítọ́ yóò sì farahàn nígbà náà ni ọ̀rọ̀ yìí dára púpọ̀ lójú ọba náà ó sì gbà ó sì kó àwọn ènìyàn rẹ̀ àti àwọn olórí abọ̀rìṣà wọ́n sì lọ sí orí òkè wọ́n pàdé nígbà tí wọ́n débẹ̀ wòlíì èlíjà wí fún àwọn ènìyàn náà pé èéṣe tí ẹ̀yin yóò sì fi máa ṣiyèméjì ní ṣíṣe ọlọ́run àìṣòótọ́ ẹ̀yin ò fún rárá yín bóyá ọlọ́run yín ni ọlọ́run tòótọ́ tàbí ọlọ́run mi ni ọlọ́run tòótọ́ àwọn ènìyàn náà wọn kò sì fọ́hùn kankan jáde lé ẹnu bẹ́ẹ̀ ni èlíjà wí fún wọn pé ẹ mú màálùú kan fún ara yín àti ọ̀kan fún èmi náà kí ẹ sì tẹ pẹpẹ fún ọlọ́run yín kí èmi náà kí n sì tẹ pẹpẹ fún ọlọ́run mi kí a má sì ṣe finá sínú pẹpẹ náà wọ́n sì gbà wọ́n sì tẹ pẹpẹ fún ọlọ́run wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké pe ọlọ́run wọn bẹ́ẹ̀ ni wọ́n ń ké tọ̀tán títí di ọ̀sán nígbà tí ó di ọ̀sán tí ọlọ́run wọn tí kò dáhùn tí kò sì fọhùn kankan elijah bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe ẹlẹ́yà wípé ọlọ́run ni òun náà ẹ képe bóyá ó re àjò ni bóyá ó ń sùn lọ́wọ́ ni yóò dáhùn wọ́n sì bẹ̀rẹ̀ sí képe ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ọkọ̀ ya ara wọn ní ara wọ́n sì fi òkúta wọ́n fi ń para wọn ní ara nígbà tó di àṣálẹ́ elijah wí fún àwọn ènìyàn náà pé ẹ súnmọ́ bí ó sì tẹ́ pẹpẹ fún ọlọ́run ó sì mú màálùú kan sórí rẹ̀ ó sì wí fún àwọn ènìyàn náà pé ẹ pọn omi láti inú kànga yìí sí orí rẹ̀ wọ́n sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí. lẹ́yìn náà èlíjà gbàdúrà kíkan sí ọlọ́run wípé ìwọ ọlọ́run ọ̀run tí ń ṣe ọlọ́run tó tọ́ jẹ́ kó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí lónìí pé ìwọ ni ọlọ́run àti pé ní orúkọ rẹ ni èmi ń ṣe eléyìí kí àwọn ènìyàn rẹ kí wọ́n bá lè padà sí ọ̀dọ̀ rẹ. nígbà náà ni iná ti ọ̀run sọ̀kalẹ̀ ó sì jó ẹbọ náà pátápátá àwọn ènìyàn náà ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ wọn wọ́n yin ọlọ́run lógo wípé lóòótọ́ ọlọ́run èlíjà òun ni ọlọ́run tòótọ́ èlíjà sì wí fún ọba náà pé yára kánkán gun orí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí o sì tè máa lọ sí ilé nítorí òjò ń bọ̀ nígbà náà ni ọba náà gbéra ó sì bẹ̀rẹ̀ sí í sá lọ sí ilé rẹ̀ lẹ́yìn náà èlíjà di àmúrè rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í lọ òjò sì rọ̀ lọ́pọ̀lọpọ̀